alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa allah wasalaatu wasalaamu ala rasulillah anu Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kọba ojúṣe Ọlọ́run wa ala alihi wa sahabihi wa man wa ala anu náà kọba nabi wa muhammad àtàwọn ará alẹ àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rí ikhwatal iman ẹyọ máa yá nínú ẹsìn wa níta gbéyàwó nírọ̀lẹ́ òní fadlu sha'rillahi muharram wa ibadatuhu ọlá tó fún oṣù muharram èyí tá a fẹ́ wọ̀ yìí àtàwọn ìjọsìn tí ọlọ́run ọba aláàánú ká máa ṣe látẹnu anabi wa muhammad sallallahu alayhi wa sallam sha'rullahi al-muharram sha'run azim mubarak oṣù muharram tá a fẹ́ wọ̀ yìí ẹ̀yọ́ mayami nílẹ̀ yorùbá àti gbogbo bí a ti ń gbọ́ mi ká lè má tá a bá mà tẹ́lẹ̀ pé nínú àwọn oṣù tó tóbi lọ́dọ̀ ọlọ́ni nínú àwọn oṣù tọ́lọ́wọ́n bá fi àlùbáríkà sínú ẹni nínú àwọn oṣù tọ́lọ́wọ́n bá fi ìjọsìn sínú ẹni nínú àwọn oṣù tó lọ́wọ́ bá lé wa jìnnà sí ẹ̀ṣẹ̀ ni ìpè ẹ má ṣẹ̀mí nínú oṣù muharramu wa huwa awwalu shuhuri sanati al-hijriya òun náà làkọ́kọ́ oṣù wa àwa mùsùlùmí wa ahadul ashhuril hurum ó wá jẹ́ ọ̀kan nínú àwọn oṣù tí ọlọ́run ọba fún lọ́wọ́ tá a gbọ́dọ̀ máa bọ̀wọ̀ ọlọ́run ọba níbẹ̀ tá a gbọ́dọ̀ máa wáyọ̀ ní ọlọ́run níbẹ̀ tá a gbọ́dọ̀ máa jìnnà sí ẹ̀ṣẹ̀ ká má rí ìbínú ọlọ́run qala Allahu ta'ala ọlọ́wọ́n bá aláǹ sọ nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní inna iddata shuhuri inda Allah ithna ashara shahran fi kitabillah ọlọ́wọ́n bá ní òun ka oṣù lọ́dọ̀ ọlọ́n méjìlá náà ni gbogbo àwọn tí wọ́n tún gbé kàlẹ́ndà kalẹ̀ wọ́n kọ́ sí ọlọ́n ọlọ́n ló kọ́kọ́ bu oṣù méjìlá kalẹ̀ ọlọ́wọ́n bá ní bá a ṣe kọ́ sínú láwìlì màfó sínú yawma khalaqa samawati wal ard láti gbà àti dá sámà àtìlẹ̀ láti ní sámà àtìlẹ̀ àdáwọ̀ àwa dá oṣù méjìlá sínú ọdún kan àjẹpọ̀sù méjìlá ní ọmọ àjọdún kan lọ́dọ̀ ọlọ́ mínìhà arba'atun hurum ọlọ́wọ́n bá ní nínú àwọn oṣù méjìlá yìí oṣù mẹ́rin kan wà ń bẹ èmi ọlọ́wọ́n ọba mo gbé ọ̀wọ̀ fún thalika qayyim ọlọ́wọ́n ọba ní ẹ̀sìn ni kẹ́ ẹ máa sin lọ́wọ́ nínú àwọn oṣù yìí kẹ́ ẹ máa sáfẹ́sẹ̀ ọlọ́wọ́n ọba ní ẹ̀sìn ni àgbékalẹ̀ tọ̀wọ́n ọlọ́run lélẹ́yìí o falẹ̀ àtẹ̀tẹ̀lẹ́mù fi hinna àǹfọ̀sẹ̀kùn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ gbọ́dọ̀ ṣàbòsí fúnra yín bẹ́ẹ̀ o ẹ gbọ́dọ̀ ṣàbòsí fáwọn èèyàn bẹ́ẹ̀ o ẹ gbọ́dọ̀ ṣìkà bẹ́ẹ̀ o ẹ gbọ́dọ̀ ṣẹ́ bẹ́ẹ̀ o ọlọ́run sọ lé nínú sọ́tò tauba Quran nine ayah thirty six àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa nínú sóra oṣù mẹ́rẹ̀ẹ̀rin tá a bá ti ń wa tá a rí ká má dara wa láàmú nítorí bá ti díjú nínú Quran á padà sínú àdìsí nínú sunna láwa lọ sunna láwa ṣàlàyé àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin náà ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa bọ́ọ̀ bá ń ṣe Islam tó ní ìwọ ṣe sunna nítorí sọ fún wa náà ni pé ó ṣe Islam mọ́ torí pé Islam tó ń ṣe gan-an alukoraani àti sunna ni wọ́n ń pè bẹ́ẹ̀ àni abi bakarata rọ́dí Allahu anhu àfàwọ̀ abubakar ọlọ́mọba yọ́nú sí ó ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ anabi sọ fáwọn nígbà tá anabi ń kọ́ wọn ní kéwù tí ń sọ tó ma kuraani fáwọn anabi ní asanatu ọdún lọ́dọ̀ ọlọ́run ethna ashara shahara oṣù méjìlá ni o miniha arbaatun hurum oṣù mẹ́rin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ oṣù abọ̀wọ̀ tọ́lọ́wọ́n bá bọ̀wọ̀ fún thalathatun mutawaliyatun anabi láwọn oṣù mẹ́ta nínú mẹ́rin yẹn àwọn tẹ̀léra wọn Dhul-Qa'da Dhul-Hijja wal-Muharram wa Rajab anabi wa ni Rajab náà òun ló sì kẹrin eléyìí ó wà nínú àdìsí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ajẹ́ oṣù Dhul-Qa'da Dhul-Hijja àti Muharram àti Rajab ọlọ́wọ́n bá ní àwọn oṣù yìí oṣù ọ̀wọ̀ ni ẹ máa sìn mí bẹ̀ ni ẹ máa sìn mí bẹ̀ o min fada'il hadha shahri ọ̀kan nínú ẹ̀wọ́ aláfẹ́wọ̀ yìí òun náà ni wọ́n ń pè ní oṣù muharram nínú àwọn ọlá fún oṣù náà òun náà ni pé ẹnìkọ̀ọ̀kan wa ká lè gbìyànjú bá a ṣe kún fún bẹ́ẹ̀ lọ kọ́lọ́wọ́n ọba Allah kó darí wa kó nínú ẹ̀ṣẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ nínú oṣù muharram ó tóbi lọ́dọ̀ ọlọ́wọ́n ọba wa ọlọ́wọ́n ni fala tadhlimu fihinna ẹ má ṣe kà fúnra yín ẹ má ṣe kà fẹ́ lómi torí pé nínú oṣù muharram ẹni bá ṣe kà ń bẹ̀ ìyàtọ̀ làwọn fi jẹ́ yóò ju ìtò fi jẹ́ nínú àwọn oṣù mi lọ. ẹ máa yá mi nínú ẹ̀sìn wa àbẹ̀lẹ̀ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá mẹ́ni kọ̀ọ̀kan wá dúró nínú àwọn ọlá tó wà nínú oṣù yìí òun náà ní ká jìnnà tọ́láwọn bá Allah tó bá ń pè wá sákèésí ipe ẹ sọ́ra láwọn oṣù yìí o ara àfẹ́ ọlọ́wọ́n ọba lérí àwọ̀ ẹ̀dá ni ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ọlá tó wà fún oṣù muharram òun náà ní kálí mọ̀ pé oṣù ìbádà ni àwa gba àwẹ̀ gba àwẹ̀ àwẹ̀ wà nínú muharram àfàwọ̀ Abu Hurairah radiyallahu anu ọlọ́run bá yọ́nú sí àwọn àfàgbà tí wọ́n ti lọ́nu ọlọ́run sábà yọ́nú sí wọn. wọ́n ní anabi sọ pé afdalu siyami ba'da ramadan oṣù tọ́lọ́lá jù tẹ́yìn máa ń gbà wẹ̀ ń bẹ̀ lẹ́yìn ramadan o shahrullahi al-muharram òun náà ní oṣù muharram oṣù náà la wọ̀ yìí jama lẹ́yìn Ramadan oṣù tó tún gba àwẹ̀ ń bẹ̀ tí ó máa jẹ́ àwẹ̀ náfìlà tó máa fi súnmọ́ ọlọ́run tọ́lọ́run fi pẹ̀sẹ̀ rẹ tí ó fi gbé ọ̀gá nípò òun náà ní kó gba àwẹ̀ púpọ̀ nínú Muharram ètò wọn ni a sè ń bẹ̀ ní o Imam Muslim lọ́gbàdì sìn yẹn wa afawa Abdullahi bin Abbas ọlọ́run bá yọ́nú sáwọn náà wọ́n ní anabi Madina nígbà anabide Madina kọ́dìmọ̀ nabi yusuf alayhi salam alimadina ta fara aliyahuda anabi yahudi yasumuna yawma ashura tí wọ́n ń gbààwẹ̀ níjọ́ kẹwàá oṣù muharram nígbà tí muharram di mẹ́wàá faqala ma hadha anabi ní kílẹ̀ yìí tẹ̀ ń sẹ́yìn qalu hadha yawmu salih eléyìí ò ní ọjọ́ kan tó jẹ́ ọjọ́ dáadáa hadha yawmu najjallahu bani israel min aduwihim àyájọ́ ọjọ́ ìní náà ni ọjọ́ tí ọlọ́run bá la àwọn ọmọ israel àwọn ọmọ bani israel ọlọ́run la níbi aburú ọ̀tá wọn tí ń jẹ́ Fáráò fasọ́ọ̀mà òun Musa anabi Musa wa ń gbà wẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run àwa náà bá bẹ́ẹ̀ ipe anabi Musa máa ń gbà làwa náà sì ń gbà anabi ní fa ana ahaqqu bi Musa minkum anabi ní mi sí Musa jẹ̀yìn lọ èmi àti Musa olùwàgbọ́ òdodo làwa ẹ̀yin ọ̀gbọ́lọ́n gbọ́ ẹ̀ gbà mí gbọ́ fasọ́ọ̀mà o anabi wa gbà wẹ̀ Ashura wa amara bi siyami anabi pàṣẹ pẹ́yìn sahaba àwẹ̀ Ashura ẹ̀ máa gbà o Imam Bukhari ló gbà wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa níta ń gbọ́ yé nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni pé ààwẹ̀ aṣura ìjọ kẹwàá oṣù muharram ó tún da ó tún kápá ju àwọn ọjọ́ yòókù lọ àìgbà muharram tán o tọ́lá ànábì ọgbà tán ọgbà yìí tipa rẹ̀ bá kàmbìn àmọ́ ó gbìyànjú kọjá pé ìjọ kẹwàá yẹn ọgbà ànábì ní suyamu yawmi aṣura ànábì ní ààwẹ̀ ọjọ́ aṣura ọjọ́ kẹwàá muharram inni ahtasibu ala ayò kàfẹ́rẹ́ sanata lẹ́tì kọ́bla ẹni bá gba ọlọ́run ọba ó pa ẹsẹ̀ kéékèèké ọdún kan tó ti ṣẹ̀ síwájú ọlọ́run ó sì parẹ́ fún tí ẹ máa gbàwẹ̀ ọjọ́ kẹwàá muharram kọ́lọ́mọ́sájọ́ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wọ́n láyé ẹ̀ máa yá mi nínú ẹ̀sìn wa fíkẹ́ ò dẹ̀lé níta torí ẹ̀ gbé kalẹ̀ òun ni pé a máa ṣàlàyé tó bá kàn fún mùsùlùmí èyí tí ó bá tá à ṣe a máa ṣàlàyé ẹ̀ o kò tí ì kẹ́lé yìí kò sì ní kàn án nínú muharram yìí náà àtúrà wọn míì táwọn ó dìde tí wọ́n ní àwọn fẹ́ pààrọ̀ ẹ̀sìn ọlọ́run nítọ́lọ́ ń gbé kalẹ̀ tá ànábì gbé kalẹ̀ àwọn ò ní ṣe àwọn ò ní gbà wẹ̀ àwọn ò sì ní ṣèbáadà àwọn ò sì ní sáfẹ́ṣẹ̀ àwọn ọmọ ṣàdáadáa lẹ̀ ni àwọn ọmọ ṣe tí èṣù bá ti pa wọn láṣẹ nínú àwọn táwọn yẹn gbé dání tí wọ́n ń ṣe nínú muharam yìí òun náà nìkan làwọn fẹ́ ṣàdúrà ọdún tuntun ẹ̀fẹ́ ṣàdúrà ọdún tuntun ta ló sọ fún yín pé náfẹ́lá ń bẹ ní májúmọ́ muharam first nínú tẹ́lá òun ti kà anabi wo ló ṣe yìí nìkẹ́ tó ṣe sọ̀hábà wo ló ṣe gbogbo eléyìí ìlànà ṣètọ́n ni bí dẹ̀sẹ̀mbà bá tún dé sí lẹ́yìn bí oṣù méjì àbọ̀ sí ẹ̀ tún dìde ẹ̀ tún lẹ̀ tún january first ẹ̀ ṣe ẹ̀ máa tẹ̀sí ma ọ̀rọ̀ òye yín ma ẹ̀ kà máa tẹ̀sẹ̀ bọ́sẹ̀ ẹ̀ máa kò sí àkànṣe àdúrà kankan fún òru muharram first nínú ẹ̀sìn islam yìí táwa wáyé tó sáfà kan tó lè tọ́ka sí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìtẹ́sùbẹ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe nínú muharam yìí tó bá ti di muharam ọjọ́ àkọ́kọ́ wọ́n máa wá lòlò káàkiri títì wọ́n máa jó káàkiri ipa àwọn ṣe ìjìra àwọn ṣe ìjìra àwọn mí ò kóra wọn jọ wọn làwọn ṣe náfìlà ìta àbá bá lọ́wọ́ àwọn sàhábà kìí ṣẹ̀sìn wọ́n ní torí pé awareness ni àwọn fẹ́ káwọn yẹn kí wọ́n mọ̀ pé àti bẹ̀rẹ̀ ọdún tuntun ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa níta bá pè lẹ́sìn torí ẹ̀sìn lápẹ́ o ànábì náà kọ́kọ́ sí a sì bá lọ́wọ́ àwọn sàhábà bá a bá ti bá wọn ní ká gbàgbé rẹ̀ ẹ máa wá rìn káàkiri ojú títì ẹ máa rìn káàkiri ẹ máa rìn káàkiri ẹ lè ń sọ ọdún ìjìrá eléyìí sọ nínú ẹ̀sìn wa nítorí bá wà nínú ẹ̀sìn ní ìjà sí ẹ má jẹ́ àṣẹ tí ò sí nínú ẹ̀sìn nínú àwọn táwọn yẹn máa ń ṣe òun náà ni pé tọ́ba kẹ ìwà oṣù muharram wọ́n pa àwọn kan ní ṣíà àwọn èèyàn máa yára wọn lọ́bẹ̀ wọ́n máa sara wọn ládàá wọ́n máa gbẹ̀jẹ̀ lára ara wọn wọ́n làwọn fi dárò Hussein ọmọ àlì àwọn ṣẹ́yà ni wọ́n máa ń ṣèyí ni mùsùlùmí náà làwọn náà ń pẹ̀ra wọn abẹ́lẹ́ nínú àwọn rẹ̀ kọ́lọ́ba fi wọ́n mọ̀nà àti gbogbo àwọn tí wọ́n bà lù jẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn ẹjọ́ kẹwàá tá sọ yìí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam anabi gbà anabi tí wọ́n sọ fún àwọn sọ̀hábà ìpè àwọn Yahudi ń gbà wẹ̀ àwa náà ń ka ó ti kí ajẹ́ tiwọ́ yàtọ̀ sí tiwọn ife ìfẹ́ ká rìn na Yahudi ka fẹ́ ka ma kọ́ṣe wọn kìí fẹ́ ká máa ṣe bí wọ́n ṣe ń ṣe láàfin tọrọ fati àtàǹkan dojoojúmọ́ ọba mustaqim ojú ọ̀nà tọ́tọ́ òun tọ́ka wá sí o ojú ọ̀nà tọ́tọ́ ojú o àwa àtàwọn ọmọ wa àtẹ́bí wa o ghayril maghdubi alayhim walad-dallin má jẹ́ àárín ojú ọ̀nà àwọn má jẹ́ àárín ojú ọ̀nà àwọn nàṣàrà nítorí pé àwọn yahudi ọlọ́run ti bínú sí wọn àwọn nàṣàrà ọlọ́run ti sọ àwọn nù má jẹ́ wà nínú àwọn tó bínú sí má wà nínú àwọn tó sọnù àmọ́ wa bẹ̀ lọ́wọ́n ba ní gbogbo gbà bàbá ṣe ń sọ yẹn bẹ́ẹ̀ náà làá máa wá máa wo iṣẹ́ wa tá à ń ṣe kọ́mọ̀dé pé àákànká fata lásán àmọ́tòmọ́tàǹkà ojú ọ̀nà yahudi àti nàṣàrà yìí ọ̀pọ̀ rẹpẹtẹ tẹ́nìkọ̀ọ̀kan wa táàrin lẹ́ni mùsùlùmí olóòkọ là ń jẹ́ ọpọlọ yahudi àti nasara lọ́wọ́ lọ́pọlọ wa bí wọ́n ṣe ń ṣe gẹ́lẹ́ làwọn náà ṣe. a rí ẹ̀kọ́ mú nínú ọ̀rọ̀ aṣọra yìí nínú ọ̀rọ̀ ààwẹ̀ jọ́kẹ̀wá oṣù maharam yìí tọ́lá nàbí làmàlẹ̀ ipò ẹ̀yìn sọ̀hábà ẹ̀yìn sọ̀hábà a máa gbàwẹ̀ aṣọra o. làyín bàkìtù ilà kọ́bìlì láàsùnmọ́nà tàṣà mi kálíbà fi yapa yahudi lérí àwẹ̀ tiwọn tí wọ́n ń gbà èmi ó gbàjọ́ kẹsàn-án nítorí wọn àgbàjọ́ kẹwàá ló sì jẹ́ pé àwọn àlùfáà wa wọ́n lè tọ́ dáa jù ní kéèyàn gbàjọ́ kẹsàn-án kó ti gbàjọ́ kẹwàá nínú oṣù muharram àwa bẹ̀lẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mù mọ́sà jí ọjọ́ náà bá wa láyé ká sì fi ọ̀rọ̀ sẹ́nu sultan eléri wa òun náà ànọ́ǹsì fún wa pé oṣù muharram ti wọlé káfa kan mọ́ dọwọ́ rú bọ́ọ̀ bá ń dọ́wọ́ rú tí wọ́n tún sọ fáwọn jàmọ́ rẹ pé ọ̀tẹ̀lẹ́ sòtọ́ wọ́n fẹ́ máa dẹ̀sìn rú ni ó sì fẹ́ máa sọ fáwọn èèyàn pé onígbèraga ni ọ bọ́ọ̀ wá dẹ̀sìn rú tọ́ bàǹkan jẹ́ máwọn èèyàn lọ́wọ́ táwọn èèyàn ń gbà wẹ̀ níjọ́ tí ó yẹ kí wọ́n gbà wẹ̀ látara ọ̀fẹ́ inú rẹ̀ ìwọ lóru gbogbo ẹ̀ṣẹ̀ wọn inú màrámù láwa yìí kí ìmáàmù kan má ru ẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀ kí ìmáàmù kan ó sì má dáràn látara fatiwa látara ìmá báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run látara ìmá takò eléré ẹni wọ́n fi sọ̀gá wa náà ní sòlótọ́ tọ́ba ti ní wọ́n rọ̀sùn lálẹ́ ọ̀la ní ọmọ ajá kọ́kọ́ pẹ̀lú yọ̀ǹda àti ti ọlọ́run bá wa tí wọ́n bá rọ̀sùn tọ́ba ti dọ́la àáka kunu tòlè hijja àwa àka muharram lọ́tọ̀la eléyìí ni àgbọ̀yé tọ́wà nínú ẹ̀sìn wa òtòrò kò lè bèrè à ẹjẹ́ àfi àdáda lẹ́lẹ̀ wọ́tàmásàkó bi sunna ẹjẹ́ àdìmọ́ sunna yìí tá a nábì fún wa sunna tó filẹ̀ fún wa ó dáa ju àdáda lẹ́ lọ mo wá bẹ́ẹ̀ lọ́wọ́ bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ààwẹ̀ tó wà nínú muharram yìí kọ́lọ́ mọ́sá sí rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo èyí tá a ti gbà kọ́lọ́ ń gbà lọ́wọ́ wa èyí tá a tó fẹ́ gbà yìí náà kọ́lọ́ ń gbà òun náà kọ́lọ́ wa lé wa jìnnà sẹ́sẹ̀ gbogbo tá a sì tá a fi rí ibìnú ọlọ́run ba nínú muharram kọ́lọ́ mọ́sá sọ wa ń bẹ̀ wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.